الله اكبر نوري اتبو بس ما شاء الله اكبر نوري اني النبي صلى الله عليه وسلم وجاني تي ما شاء الله اكبر ní ìgbà tán bá bẹ̀rẹ̀ rẹ̀ allahu akbar ti bẹ̀rẹ̀ yìí ó náà eléyìí ọ dị Akbar kò ṣe mawi, wì gbogbo ẹni tó bá fẹ́ ma torí tí wọn bá kùnà láti wí ìrun tó fẹ́ kí gan kò ní jẹ́ kíkí nítorí pé nítorí sí 就要来了。 torí pé iṣẹ́ ni wọ́n kọ̀ dára lẹ́yìn lọ́fà tó fi jẹ́ pé àwọn tó pọ̀ nínú àwọn olùmọ̀nìkọ̀ òfin wọ́n ní jẹ́sítì ìṣòro àhà kò sí nínú torí pé iṣẹ́ ni tó lè tọ́jú nínú sẹ́ẹ̀rùn. Hanifa Allahu Akbar ṣe rúkú tó bá jẹ́ ti bẹ̀rẹ̀ ẹ̀rùn ààbò ti bẹ̀rẹ̀ ẹ̀rùn lódodo ó tilẹ̀ jẹ́ pé ó fi Allahu Akbar tẹni tí ń lọ sí rúkú sílẹ̀ ọ̀bà àrùn ẹ̀jẹ̀ àmọ́ tó bá yẹ pé ìgbà tó sọ Allahu Akbar tó bá ìmáàmù ní rúkú àníyàn rẹ̀ ni pé ó fi Allahu Akbar ti rúkú láti bá ìmáàmù ní rúkú rẹ̀ asọ̀kọ̀ ọ̀bárùn kò tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ ẹ̀rùn gan pẹ̀lú nítorí pé níta àwọn ti bẹ̀rẹ̀ ẹ̀rùn kò tí ò Allahu akbar Allahu akbar gbọ́dọ̀ yọ yàtọ̀ síra ẹni tó bí ìyàtọ̀ láàrin wọn náà ni àníyà àníyà rẹ tó ní sí Allahu akbar tó wí pélé ìmọ̀ fi bẹ̀rẹ̀ ẹ̀rùn ni àbẹ́lẹ́yìí mo wí láti lọ sí òkú ọ̀nà ọ̀lọ́dẹ́kíyàtọ̀ wà láàrin lẹ́yìn tó bá ti Allahu Akbar èdè mi lọ sí rúkọ̀ yóò wá sọ pé sẹ́mi Allahu liman hamidah nígbà tí wọ́n ń gbórí sókè láti rúkọ̀ nígbà tí wọ́n gbórí sókè láti rò kó lè ẹ máa sọ wá pé sẹmi Allahu liman hamidah bá ti ṣe máa wí nù. kékeré bàbá dúró tẹ ọ bàtà ń gbórí sókè sẹmi Allahu liman hamidah orí ìdúró láti wí parí sẹmi Allahu liman hamidah láti wá dúró dọ́gba tán láti sọ pé Rabbana wa lakal hamd. torí ẹ ọmọ túmọ̀ rẹ ọmọ túmọ̀ rẹ tó bá ti gbórí sókè láti rúkú wa gbọ́ pé sami'a Allahu liman hamidah.

kí wọn fi wọn léèrè lọ́wọ́ àlẹ bàbá màmá náà lọ́wọ́ àyà àmù àyà àmù kí ni jẹ́ mọ̀ lọ́wọ́ àlẹ gbàdá àbí òye wa ọmọ ẹni pé ọlọ́wọ́ àlẹ wọn ti kí táwọn ti máa lọ lè kí àwọn ọmọ ọlọ́wọ́ àlẹ olùfẹ́ àti tíyan ọmọ tọ́lọ̀ mọ́ àwọn ọmọ wọn àyà àmù kí yàmù ẹ̀yẹ̀ bá bẹ́ẹ̀ ni tí wọ́n fẹ́ sọ pé ọlọ́run ti sáré ara nǹkan. Kó wọn lọ gbé ẹ kàdára ńlá o, à ń kà á dé. Ó fún ẹgbẹ́ àwọn ọ̀dọ́ bá ti gbogbo ọlọ́run ẹ̀ wí fún wọn. Ògbé lẹ́yìn. Kọ́dà ó ti dórí àwọn tí èsè mùsùlùmí gan-an. Àwọn ẹ̀dá ẹ̀dá táǹkà kájú.

wọn á ní kó wọn mú sí wọn á fi pé wọn lọ wọn mú sí o ní ápé ah, bíbí ó sì gbọ́ bí ó wà náà ó ní kòkòrò kẹ́mìkìrì ni ó ní mùsùlùmí lò ó ti kírun dójú ó ah, ilẹ̀ ta wá ló ti fẹ́ wà jẹ́ rárá. Ṣé ṣé ń dá ọjọ́ náà mi dà? <laughs> Ẹ̀rí nù. Jẹ́ jẹ́ lọ́gbọ́n ṣe mu sí nǹkan wọ́n ń ti lọ́dún ọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ nù. Ẹgbẹ́ ìtura ti ní àlọ́ ìyá lọ sí kí òròyìn ti ta. Wọ́n á gbé ẹni mùsùlùmí wò ló ta. Lọ́dọọdọ náà, ó mu tí ó yọ̀ dáhùn nkọ́mọ padà wà lẹ́nà torúkọ náà lè lọ́ọ̀lì sàánú ẹ̀ tó kú dẹ̀dẹ̀ kọ́ fẹ́ kú kó ti gba ìsìlám kí ìsìlám rẹ wá dáa ọmọ mójútó fi ọ lọ wọn lónìí à ọ̀dà náà torí ẹ ẹ̀yin tí a máa gbá ẹ̀yin àná àná àmì dà á báwa bá lọ túmọ̀ rẹ bẹ́ẹ̀ báwo máa ní pé sẹ́mi àwọn ọ̀rùn ẹ̀wìn náà ọlọ́run ọba ń gbọ́ ẹ̀yìn ẹni tí ń fẹ̀yìn fún ọlọ́run bá ń gbọ́ ẹ̀yìn ẹni tí ń fẹ̀yìn fún kẹ́ni tí ń fẹ̀yìn fọ́lọ̀ wọn mọ̀ jákà kẹ́ni tí ń sìn fẹ̀yìn fọ́lọ̀ kọ́ mọ́ kàgàrà torí pé ọlọ́run bá ń gbọ́ ọ̀pọ̀ ẹ̀. ọ̀rẹ́ mi máa wí báyẹn nígbà tí wọ́n ń gorí sókè láti àrùkù ọ̀rọ̀ lẹ́yìn náà lẹ́yìn ìgbà tí wọ́n bá gbórí sókè tí wọ́n á sọ Rabbana wa lakal hamd. ẹ̀sìnmà ìpele ìwà Rabbana lakal hamd náà ti wà. Allahumma Rabbana wa lakal hamd wà. Allahumma Rabbana lakal hamd fún wa. Ó lè lọ́wọ́ alátọ́nà àlẹ́bẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ètò bá wí ìta. wọ́n rú ẹgbẹ́ tẹ̀rín rẹ̀ láti lóògùn tó tọ́ka sí pé wọ́n ti tẹ̀ rẹ̀ bá pọ̀ jù ládàá rẹ̀ pọ̀ jù. Allahumma rabbana wa lakal hamd. Ìtẹ́sí mbẹ́mbẹ́ ló pọ̀ jù. Onígbóná rẹ̀ pọ̀ jù. Òun ni ó tó pọ̀ jù. اللهم ربنا ولك kọ́mọ́ jẹ́ pé yóò ti fi síbi kan níbi kan ọkọ̀ ní ti bá náà gbọ́ ọ̀rú ní ti bá ti ń sáyà láti wá bá láti wọ̀ gbogbo jẹ́ máa ti lòkù. tòtú máa ń torí kò ní yá òun tó wá ń lọ rúgbó bá ń sọ nítorí pé bóòlù rí bẹ́ẹ̀ ni máa mú rí nǹkan àlọ́ fẹ́ sọ. sọ àmọ́ tó bá yẹ kí ọ̀rẹ́ tó gbádùn bá kírun lẹ́yìn rẹ̀ kò ní rọrùn yàtọ̀ sáfọ́dù òbúrú ká tọ́jú sí ìmá erékójú rẹ̀ tó fọ́ nǹkan máa ṣèrò kú nọ́málì nǹkan máa sọ ìkàlẹ̀ bíi ìtàwọn ará yìí. kí bá nàbẹ̀ ọ̀hún sáwọn ọ̀hún àlùsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti máa fi àpò wọ́pọ̀ ibn Ummi Maktum tọ́wọ́n ti ti gọ́ọ̀nà táwọn ìgbà tíráwò. afọ́jú ni ká afọ́jú ni lẹ́yìn ẹ̀kọ́ ńbẹ́ńbẹ́ dọ́kítà nílùú kan láti bíbá lẹ́tọ̀ ẹ̀ńtọ́ ajé ayáyá láti tí wọ́n tí irú tí ń dà wọn láàmú ọ̀dà láàmú wọn túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ àwa tí irú tí ń dà wọn láàmú ọ̀dà wọn láàmú àmọ́ fáwọn lé níwà ìwọ ibi báwò ilé gbogbo ọ̀rọ̀ tá a sọ kalẹ̀ látàárọ̀ yìí ṣé ètò àwọn onígbọ́ àwọn mùsùlùmí sì pọ̀ nínú àwọn jọjọ táwọn náà bùkátà láti bẹ̀rẹ̀ láṣẹ gbẹdẹ gbogbo yẹn lọ́mọ lọ́wọ́ tó lè ṣáà. èdè àfọwọ́sàkójúwe tó bá yẹ ni pé à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ káwa la ọwọ́ náà ń pè tọ̀ abẹ́rẹ́ gbọ́mọ́ ẹ̀ sọ àwọn pé ẹ̀ nígbà gbogbo ọ̀wà tó tó a ní sínú Islam gan náà lè ráyè kan sí Islam kọ̀ǹsídà tó fúnrú àwọn àwọn ní consideration. àìmọye àìmọye. ليس على الأعمى حرج ولا على الأعرج حرج tí afọ́jú torí kójú rẹ̀ fọ́ tí ò lè lọ sójú ogun lọ sójú ogun rẹ̀ kọ́ mọ̀bọ̀ kàjẹ́ kọ́ mọ̀bọ̀ ara jẹ ọlọ́run kò fẹsẹ̀ arọ́ńkọ́ kò fẹsẹ̀ torí àlọ́ sójú wọn fún tàbí kí ọlọ́run kò fẹ́ nìkan lè láì sàlàyé bẹ́ẹ̀ náà làkọ́jú. ẹ akọ́jú wa gbé èmi náà fẹ́ patisipéètì lò ìgbọ̀n máa ti máa kọ ara rẹ̀ para rẹ̀ ọlọ́run ní wàlá dúró fún pé àìdí kan mi lọ sí àlọ́ ẹ má kọ ara yín síra yín sí pàrọ̀ bíkọ́ ta ni wọ́n mọ̀ tó ọmọ lò ta lọ́ mọ̀ tó ọmọ sá abẹ́ ìfura bẹ́ẹ̀ ló ẹni tó lójú gan dúdú ọ̀gbádùn tó ti pa wò ní fi ń ríran ọ̀dájú kọ́ yẹ kọ́ lọ sójú ogun ìdí ni wípé tí àwọn bá lọ bọ́ tẹ̀wọ̀n kó náà ti di àpọ̀jù kò ní mọ abúlé ajá sí torí rẹ̀ ẹsẹ̀ fi ti afọ́jú tó máa lọ sinimá bí wọ́n sọ pé fíìmù kan fẹ́ẹ́ ti lọ́ọ̀nì ó ga gan-an lẹ́ẹ̀ máa lọ kèmí náà. ariwo lásán lọ́lọ́ kó. lọ sókun kí ló sá ẹ lé mú. Sòtórí ẹ̀ má mọ̀ bó ni wọ́n lé mú ní ìlú sá. Bẹ́ẹ̀ ẹ̀rọ lè ṣe jihad láyè tó bá ní tó bá well trained tí wọ́n kọ́ máa wà bàálù mọ àbàlù ọmọ sẹbọ tí yẹn ti máa fọwọ́ gbé tí ọba fọwọ́ gbé títí báwo òfìfo yẹn ti máa sẹbọ tí yẹn máa da àwọn àkàrà olóró eléyìí kò sí wàhálà rẹ bàtà àwọn tó púpọ̀ ń bẹ sí jẹ́ pé àrò ah, ò ní o tí wọ́n á kan ike kọjá sọ́jà àlè kàtà sọ́kùn kàtà sósì bó ló fẹ́ táwọn. ẹ tó yá sì kan irú àwọn airport tẹ́kí bóyá wọ́n ní tọ́rọ̀ bá dàrú tẹ bọ́tìnì tó wà níbi àga tó fi jókòó káàbọ̀ sọ kọ́kọ́kọ́ lọ sókè rere tó tó kọ́ àtú ọ̀mbrẹ́là àbálòun ti bẹ ní orí ọkùnrin ti bẹ lára rẹ ẹ̀rọ àkùnrin tó wá kọ́ àkọ́kọ́ tó lẹ́yìn àti arọ náà wọ́n ní ọjà àti wọ́n ní ọ̀lọ́ abẹ́rẹ́ gámẹ́ ìrìn ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó lójú gan ọ̀gbọ́dọ̀ máa gbàdúrà kó gun ọdẹ anabi sallallahu alaihi wasallam ọ̀nì láti tẹ́tẹ́ máa ń náwó lè kọ́ aláàdú pẹ̀lú ọlọ́ aláàfin ẹ má máa tọrọ pé kó gun ọ̀sẹ̀lẹ̀ kó gun ọ̀sẹ̀ kẹ́kọ̀ọ́ lura yín pẹ̀lú ọ̀tá wọ́n gbà ẹ̀ ẹ sáà bẹ ọlọ́mọdé àárẹ̀ àlàáfíà ni ojú àmà rí bẹ́ẹ̀ nítorí tó bá dé tán à ọ̀pọ̀ àwọn kọ́nukọ́nu ọ̀pọ̀ àwọn janujanu lẹ́ẹ̀padà mà lọ́kùnrin jọ lé dá ó tulẹ̀ kátó wá pápọ́dú kátó parọ́ torí ẹ̀ afọ́jú lè ṣe ìmáà ní ti ìmáà sí wàhálà nǹkan tó wọn kàn ní problem ní pé kò lè dá àlùkébílà mọ́. àyàfi kẹ́yìn o kẹfìrìtì ẹ mọ̀ wá sọ tí bá lọ ó lè ti wà láti ti gbé yẹn bá rò kó tó sojú tó tó tó dìde padà ẹ tún níbi láti wípé kò sí èyí kò tó wọn náà tó lójú ó lè gbà ó tún máa wò gbogbo olójú èyí a ẹlẹ́bi ti jẹ afọ́jú lè ṣe máa fún ẹ sí ìlà afọ́jú. tọ́ tẹ̀gbírọ̀ tilẹ̀ ti kọ́ ló gbé wa lọ sí ìdìbò pélé ó túmọ̀ sí pé wàá ṣe lọ́wọ́ ọ̀pọ̀lọ́ wá parí rẹ̀ nígbà tó bá parí sẹ́yìn lẹ́ni tí ń bẹ lẹ́yìn ló fi máa ti ń ṣẹ̀ṣẹ̀lẹ̀. táwọn ibi bá ti gbórí sókè láti forí kalẹ̀ wọ́n ti sọ pé kí ni ọ̀wọ́ ẹ̀kọ́ wọ́n ti wí àwọn ọ̀pọ̀ nígbà tí wọ́n bá tó ṣe sùdúdẹ̀ lẹ́ẹ̀kejì nígbà tí wọ́n bá tún gbórí sókè láti rúkú ẹlẹ́ẹ̀kejì náà lọ́sẹ̀ nígbà tí wọ́n bá forí kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ṣe Allahu Akbar nígbà tí wọ́n bá tún gbórí sókè láti sùjúdù ẹlẹ́ẹ̀kejì forí kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ṣe Allahu Akbar thumma yaf'alu dhalika fi as-salati kullaha aláìsọ̀lá ìfọ̀lẹ̀ máa ti lé yìí ti dájú pé adúgbò kọ́lọ̀ gbogbo apáta ìfẹ́ni tí èyí bẹ́ẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ìyàtọ̀ tọ́ka lè wà nígbà náà bí wọ́n ti ń gbéra ga sọ̀rọ̀ bá a lè sọ ọ̀pọ̀ nínú àwọn èèyàn ló ti tó gbéra ga ló láàpọ̀ àwọn ìmáàmù ìmáàmù wọ́n mọ̀ rò pé ó dáńgírèdì kò kẹ́rì máa àwọn àdúgbò ìmáàmù kó o máa gbé ohùn sókè pọ̀jù pé ọlọ́wọ́ kẹ́lọ́ yọkùnrin á máa dùn yìí wọ́n kù lọ. الله أكبر ولا أكبر سلام كده سمع الله لمن حمده ولم يحلم látàrí ìdíraga èèwọ̀ wà ẹ̀yin náà ti mọ̀ làdáni sẹ́wọ̀n ń pè lẹ́yìn àwọn ìmọ̀ ọ̀tọ̀jẹ́ bí díà tí wàá di sí sábà bí sọ bẹ́ẹ̀ ti mọ̀ gbóhùn sókè lẹ́yìn máa ó mú kí ọ̀pọ̀lọpọ̀ lè má wù ú wọ́n ti bẹ̀rẹ̀ lọ́jọ́ kan bí kan máa ń pè wọ́n á kọ̀ kẹ́kọ̀ọ́ kọ́rọ̀ ọba gba gbogbo náà lẹ́kọ̀ọ́. Ní ẹni pé àìsí lára ẹ̀ gbóòdù kí o tún ìlú ògbó yọ̀ lẹ̀. Àwọn ọmọ tòun tún yà sí pé láti ìṣòro ní tẹ́lẹ̀ mú ló mú káta láti kọ́ ẹ̀kẹ́. Àwọn ògidì gbọ́ pẹ̀lú jẹ́lì máa mú ká náà lọ́ba túmọ̀ ìkú o ti ní ma ìrọ̀ làtà olódò lọ́pọ̀ nù ọ́ ọgbọ́dọ̀ lọ wá mà torí pé wọ́n ti ní mistake kọ́kọ́ tẹ̀lẹ̀ náà kí wọ́n ti ọlọ́gàá kó tó wá mà ojú sì yẹ ni pé ká wá mà ká tó di ọ̀gá torí kì í ṣe gbogbo ọ̀gá ni máa lè lọ kọ́ mà bàjìtàn tọ́gbà bá pé fírì rẹ lẹ́nu fẹ́ síwájú kí wọ́n tó ṣe ìdánwò fún ọ fínífíní àti àyẹ̀wò tó péye. sẹ́mà ti lè gbé sàtífíkẹ́tì rẹ ọlọ́gbọ́n náà fi firi ọmọ ní tó lọ ọmọ kọ́sẹ́mà iṣẹ́ bá dọ́dọ̀ rẹ wọ́n ti ṣe wá fún ọ sábà ti ọwọ́ nù tó ọmọ ó ti ṣe ọmọ bi àwọn ọ̀rẹ́ rẹ ó tún lè bi ọ̀gá rẹ náà kẹ ọ̀gá ní àdìgẹ́ báyìí báyìí báyìí làá jẹ́rìí pé báyìí báyìí báyìí là bá ti ṣe ọ̀ ẹ́ bá ti bẹ̀rẹ̀ máa lọ pé wọn náà gbọ́dọ̀ pa òkò yé wa ìyá gbọ́dọ̀ bọ̀ bí ẹni kan ẹgbẹ́ kọ́ òwe ọbẹ̀ gbogbo yìí ọwọ́ àwọn afẹ́fẹ́ ìgbà láti bèèrè bóòlù lọ́sùn kọ́ wọn ni tó bá dé wọ̀ ọ́ wọn ni kọ́ ọ̀kọ́ gbígbà báyìí báyìí bóòlù tó kọ́ ọ àwọn asòfin ìṣe ọmọ ìgbà tí wọn máa fi wá ẹrù rẹ. Nítorí pé wọ́n ń wò kó nǹkan láti gbọ́ pérò lọ́ máa kí lọ́dọ̀ ẹni tó ń kọ́ kí ó rí. Ẹ lọ pé ẹlòmí orí rẹ̀ dúdú. Ìjọ kọ́ mi kí ó rí wọ́n á ní kí ni. Àmọ́ lápá àwọn àgbàdo àgbàdo bàtà láti. Ṣùgbọ́n ní ìsìn nǹkan mi bọ́yá ọlọ́wọ́ àná inú àgbáwò tí èdè wọn lè gbó sókè fẹ́ràn kí àtúnyẹ ọmọ àtú gẹ́gẹ́ ẹ̀ bá bóòlù ti mọ̀rú tó bá yẹ fáwọn náà kọ́rù ẹ̀kọ́ wa kí wọ́n gbó sókè abẹ́rẹ́ bẹ́ẹ̀ àmọ́ gbà tí wọ́n kọ́rù táwọn ló ti ẹ̀ mú tó àwọn yẹn rán alo gbóhùn sókè sunna kan hàn na látọ̀dọ̀ ní bisimilá àlùsílẹ̀ má ọgbọ́dọ̀ gbóhùn sókè lọ́nà tí àwọn wà lẹ́yìn ti kéré sí ti pọ̀ sí ohun rẹ̀ yẹ kárí wọn ìgbà tó bá ti wá gbé gbogbo bọ́lùmù ohun sókè tí ò kárí wọn ìgbà náà wá jẹ́ kí máa dé kọ́nà ọ̀wọ́ iye ẹgbẹ́rẹ́ yẹn yóò mú ayé ẹgbẹ́rẹ́ yẹn wá lọ àwọn èèyàn kọ́nà ọ̀wọ́ fẹ́ gbéraga nítorí pé tọ́lọ́ ọba nìkan ní gbéraga kọ́nà ọba kórìíra mọ́tòmọ́tò torí pé òun nìkan lọ́dọ̀ sí kí ni tó ní gàrá yìí kí ni tó àchíw tó fi máa ti gbéraga gbogbo ń dá ní gbogbo ń dá àchíw kó lágbèrè ọ̀dẹ̀ náà bí dáa bá náà láti. ẹ̀ka lè tẹ ìgbà fúnra wa lọ́nà táàbì lè súnmọ́ra wa táàbì lè tẹ̀ra wa láǹfààní nínú ìgbésí ayé. Bàrí tí wọ́n ti ṣe olùkápá kápá lè mú sókè. Wọ́n èèyàn ní lè súnmọ́. lè súnmọ́, gbogbo tó bá ní gan, kò sẹ́ni tí fẹ́ gbà lọ́wọ́. Kété mu tiẹ̀ náà ni wọ́n á fẹ́ yà. Àwọn èèyàn ní adé ọ̀mọ́ àti torí ẹ̀ ká mú ìgbéraga kó nù ọ̀rọ̀ káwọn kọ́ lọ́wọ́ fún rẹ̀ àwa ń kọ́ àjà ìgbéraga gbẹ́rù mi débi pé bá fẹ́ sọ̀rọ̀ àwọn kan kò tó kọ́ wa wọn wọ́n tí ti pé òun pé ní àwọn ọ̀rẹ́ sọ pípa tó ti rò pé ẹ̀yin tẹ̀yìn dájúdájú ó pé ìròyìn ẹ wá ránṣẹ́ pé oògùn làǹtìláǹtì yóò tún pé ìròyìn náà nì. lọ́wọ́ afẹ́ sọ̀rọ̀ yóò máa mú alọ́kọ̀ kan tá a bá wo ọ̀rọ̀ tó ń bẹ́lẹ̀ wọ́n gẹ́gẹ́ bí ìta kí lọ jẹ́ ìrọ́ lásán tọ́ka ojú kẹbi bombomu afúlàní tó jámà kẹkẹ ìdíbẹ ẹdìmú kílẹ̀ orúkọ rẹ̀ ìgbéraga yẹn sára yẹn kúrú ó kéré wọn wá sí kíni wọn fẹẹ gbé ga wọn pàtẹkùn torí ẹ wọn ní ìnàmá yòsọwétò mìíràn pọbìlẹsì lè jẹ òfà. wọ́n ní àgbá òfìfo ló máa ń dúnra múra. because tó bá jẹ́ pé asla ẹni lábàlì wò wò níbi láti sọ pé èmi kẹ ìwọ wò asla èmi o tó ti sọ pé èmi o ó ti túmọ̀ torí ẹ̀dá kó wa ọ̀láàdì ó nínú tí ò yí ọmọ ọlọ́sílù kan ọmọbi tó lọ. pẹ̀lú gbogbo ẹtí ẹ̀ma sáti rí lọ́nà náà lè yọ ọmọ ibi bóyá ojú tí wọ́n sálẹ̀ lẹ́kọ̀ọ́ ojú èèyàn lọ. bí ẹlẹ́kùn níbo wọ́n ti wọ́pọ̀ yábà náà rí. tó wọ́n wò pé bóyá kó débi tó múra kótó bóyá ẹni tí ọ̀rọ̀ ni ọkàn ọkàn gbé ìdèjì sí ọ ni. wọ́n lọ sọ àyẹ̀ kàdàkàlẹ̀ náà sọ́lọ́ ní ẹ má ṣe òun kà kọ́ ìdèjì sí ọ ni. ẹ dẹ́kun ẹ̀yin mọ̀ ń bá wí á kí ló kọ eléyìí ìgbéraga torí péré àwọn èèyàn ọlọ́run ọ̀fẹ́ torí ẹ̀ gbogbo àwọn ajá ń kú láyé ju àtúní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìní على علامات الوسائل. المفضية إلى الغايات لتصعد بركة wọ́n ní àmì tó fi hàn pípé wọ́n mọ̀ ọ̀nà tọ̀ lọ sí di nǹkan àfojúsùn wọ́n lámì tí ń tọ́ka sí pé wọ́n mọ̀ ọ̀nà lọ sí di nǹkan àfojúsùn yẹn gbọ́n gba ṣé ń tọ́ka sí pé tí wọ́n bá wá mà wọ́n ní mà lóòótọ́ wọ́n sì ní mà ìwé ẹ̀rí kí o ìwé ẹ̀rí túmọ̀ sí pé tí wọ́n bá wá mà wá ní mà. rò pé wa àbí kí lẹ́yìn kà fún náà tá sẹ́yìn kà fún pé àmì kò ti ní mà kódà kò bá jẹ́ ti ọwọ́ lọ nǹkan tó máa fún ẹ́ sàtífíkẹ̀tì àwọn màmá rẹ̀ àwọn bàbá rẹ̀ lọ sí àtàrò tó ń tẹ̀wà o ìdí tí ọ̀nà fi máa ń blọ́ọ̀kì mọ́pọ̀lọpọ̀ nù yóò rò pé o ti máa tẹ but certificate yẹn túmọ̀ sí pé tó ọmọ yìí bá gbìyànjú ó ṣeé ṣe káàkà fún ẹni tó ọmọ tẹ ìlọ́la pẹ̀lú ìyà tó ti jẹ yìí pẹ̀lú òrírí tó ti rí pẹ̀lú ọ̀nà tá a ti fi hàn yìí ó súnmọ́ kọ́ bẹ́ẹ̀ nù ẹni tá a kà fún ẹni tó ọmọ tẹ ìlọ́la ìtumọ̀ wẹ́ẹ̀rí nù wẹ́ẹ̀rí kò túmọ̀ in any way tí kò ti máa kàn bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ nǹkan ní yunifásitì ti wà níbẹ̀jú ní gbogbo bílẹ̀ ayé gan. tẹ́bọ̀dún mẹ́rin kọ́ tẹ́bọ̀dún márùn-ún kọ́ tẹ́bọ̀dún mẹ́fà kọ́. tẹ́bọ̀dún gbogbo àwọn ẹ̀kọ́ yàn mélòó ni tí wọ́n aláyè sọ fún wa lẹ́gbẹ̀ẹ́ tá a ti gbọ́ yìí. abẹ́yẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ń dá a rí gbọ́ òtún ẹ̀ka kan omi ìka nínú òkun lẹ́gbẹ̀ẹ́ tá ti gbọ́ ìjẹni tí ń kọ wà gbọ́n mà lẹ́gbẹ̀ẹ́ tí ó mà òjú ẹ̀ kẹta omi kan nínú òkun. tó wá lè mi lẹ́gbẹ́ ya ìdá kan nínú ọgọ́rùn-ún ẹ̀ kákàkà ìlèmí tẹ̀sẹ̀ rí níwọ̀n àti wọn a máa tapá kaka tó ń tún lómi àmì gbàgbé ìgbàgbé kan kí n kí n tó ẹ̀ẹ́ tòtò ya gbogbo gbogbo akórúkọ ọlọ́nà kan ìlànà káì àbí bẹ́ẹ̀ fẹ́ nu ọ̀ka ìdí ara wọn wípé kẹ́lẹ́ bá a mọ̀ pé agbárí lè máa sọ̀rọ̀ agbárí ṣé ẹni tí ta màlúù ọ̀lágbárí náà lọ́mọ sára rẹ jẹ́ lórí irọ́. lè bẹ̀rẹ̀ sí sépè bá lẹ́kítọ́rà jẹun pé kọ́dà gan mr akínní pàtó ẹ kọ́kọ́ wa tó kéde ẹ wá gbogbo wa tó azumi tó bá ń wá ní mi bá lè dáhùn. ọmọ pé àwọn ìwé ẹ̀rí wa àwọn ilé ẹ̀kọ́ ń fún wa kì í ti tí wọ́n ń sọ pé ẹ ti mọ ọ because ibi tí mistake ti máa ń ṣẹlẹ̀ nu. ìtí wọ́n ń sọ fún wa ní kí ọmọ yìí pẹ̀lú rírè tá a ti rèé pẹ̀lú òye tá a ti fún un tó bá fi lè lo àǹfààní kò sì gba ìwé ẹ̀rí yìí tó ṣe ìwádìí sí i yóò bẹ nínú ẹni tá a kà fún kọ́ mọ́ àmọ́ tá a ti torí rẹ̀ fún wẹ̀. láyé john lódodo tó máa ń fún yẹn wẹ̀ ẹ̀rí ó túmọ̀ sí kó ti mà bí ìwé ẹ̀rí ti wá padà dànù láyé ìyẹn ni pé ó ń túmọ̀ sí pé ó lè jẹ́ ẹni tó padà ní ìmọ̀ gidi tó ṣe túmọ̀ sí i sọ èdè tó gbé náà pẹ̀lú Islam tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa gbàwé ẹ̀rí dìgírì wọn fi àṣẹ ní ìsìn ọ̀pọ̀ àlè sọ̀rọ̀ pé kọ́lá tẹ́ gba phd ọ̀pọ̀ àlè akẹ́kọ̀ọ́ náà sọ̀rọ̀ pé yé wa gbogbo eléyìí fi hàn wá pé kálíbà nífẹ̀ẹ́rí bá ní wọ́n báyìí torí pé ọ̀pọ̀lọpọ̀ tí tó gbé náà sí wọ́n mẹ́fìn yìí máa kó fàtẹ́yìnbọ̀ mi ẹ̀ka tẹ̀lé bá kọ́lọ̀ wọn bá wọn kọ́lọ̀ wọn bó lè ṣe kéde kọ́nà owó lè bá gbé wa ga pápá wa mọ̀ àwọn alẹ́sìn alẹ́sìn ẹni tí ọ̀kan ọlé pali abọ́sibọ́sí ẹni tó kàn ọlé mọ́mọ́ mọ́mọ́ ṣe sáwọn èèyàn ṣe ti pé wọn kú sí àti ìmúrin tí wàá ṣe kí wọn àti kọ́sọ́ dọ́lọ́ abẹ́rẹ́ kọ́nà kọ́sọ́ dọ́lọ́ láì abọ́sibọ́sí torí ìdílé kágbà pé gbogbo àwọn nǹkan nǹkan lé ayé tẹsí ò bá ti sí gbéraga fún yàn inú rẹ ọmọ dùn sípò orí túbọ̀ ọmọlàkejì rẹ ọmọlàkejì rẹ náà agbárò wí ẹ̀rí tiẹ̀ yàn inú rẹ ọdún àbí òní dùn alhamdulilayi wọn ò kò lè ṣe wọn àwọn tó máa ti sí gbéraga ọ̀gbìn kí ni fi ni fi ẹ̀jọ̀ gbà pálí lásán ni tiẹ̀ ń kọ́ tiẹ̀ ń kọ́ ọ̀rá lásán torí jẹ́ ẹlẹ́yìn báyìí ìgbéraga tó wá pọ̀ yóò dé náà lè ṣe ní tó ẹgbẹ́ ìlú ní ká mọ ọmọ ọmọ àti dúdú alọ́bẹ̀ ìlú gbé ní. nígbà tí ìgbéra bá bá ti pọ̀ ni ó fún wa ṣe níwájú ọlọ́wọ́n bá tó dá. ní àlọ́ gbígbé ayé àwọn lè má ń fi ọ̀gá báyìí. bí ipò tẹ tó ìmọ̀ọ́ṣẹ́kù tiẹ̀ sí tó bá ti ga bẹ́ẹ̀ náà ìjọba tó kírun ọ̀gá. ìmọ̀ọ́mù láti rí ìdíwọ́ ìmáàmù jáde o ìmáàmù òlu súnà fi hàn wá ti ma mà látàrí àìtẹ́lẹ́kọ̀ọ́ yìí ẹ̀rí ti máa mú mi sọ lọ́wọ́ àtúwọ̀ rẹ̀ lọ rò fún ti mẹ́ndù ní pàápàá ati bá ń sá kù tẹ̀. ìgbà mi lọ́wọ́ àtúwọ̀ rẹ̀ àwọn èèyàn kórè gbàtí máa dìde lọ sí lákẹ́lẹ́ kẹta ó máa ṣe ọlọ́ọ̀ ó máa dìde lọ sí lákẹ́lẹ́ kẹta wọ́n tún máa ṣe ọlọ́ọ̀ eré ní àwọn àyè láì lọ sọ wá sílẹ̀ sọ̀tún ọ̀sẹ̀ lọ́rọ̀ tó tó ṣe ẹ̀kú bá nípa mójútó àsìkò kẹ́kọ̀ọ́ òkùnkùn náà là mójútó lé ọlọ́run bá dàpọ̀ tó wọ́n ràn wá lọ lórí àti máa mójútó ẹ̀sìn rẹ lórí àti túbọ̀ ti súnà níbi ìpàlẹ́ rẹ̀ mọ́sánmẹ́sì wà sílẹ̀ náà lọ́wọ́ méjèèjì ọlọ́run àti àwọn ẹ̀sìn wa láti ọ̀gbà ọkọ̀ àti Amen. irọ́ yẹn ti máa pọ̀ jù láwùjọ. ìdínà tí yẹn gbọ́dọ̀ mà nípa ẹ̀sìn ọlọ́run. nígbà tí yẹn sọ owó ètò sọ fún yẹn ó sì mọ̀ pé àwọn tó wà bá di àǹfààní pọ̀ inú tó sáwà sí. ìyàgbé mbẹ́ kan inú tó sáwà nínú àwọn ọ̀sán wọn níbẹ̀ ó lè dájọ́ gbogbo kẹ́lá ní síra lọ ní kàlá ní gbogbo ọdún ẹ̀ẹ́dẹ́gbẹ́ àti gbogbo ẹ̀rọ lẹ́ẹ̀fà fáwọn lẹ́yìn náà bẹ́ẹ̀ lọ ẹ̀rí gbogbo náà jẹ́ pé láàbà ẹ̀ máa lò láti máa wọ̀nyà ẹ̀rú ẹnu pé mẹ́rin fain bara tọ̀pọ̀n lérí tọ̀sálámà sí ọ̀rẹ́ bó ti jẹ́ mẹ́rin kí ṣé máa máa lò ó lọ́wọ́ rẹ̀. ẹ ṣé máa dárúkọ nílò wọn kà báwo láti wà lórí rẹ̀. láti sọ̀rọ̀ bá àwárí ìlú sẹ́lẹ̀ láì bọ̀ sùn. kọ́lẹ̀ tó alẹ́ gbẹ̀rẹ̀ ò ní máa kọ́ sọ. àìmọ̀kan ló ń kọ́ ọ̀rọ̀ fún ìṣèlú gbogbo àìmọ̀kan làlàyé ẹ sàlàyé fún wa wọn níbi ànábìsọ̀gbà àwùjọ lọ́sọ̀ bàbá ò bá máa ṣe lórí rẹ̀ ẹ̀ka rẹ̀ náà. Abdullahi ni wọ́n ní ìmọ̀kùn ìyàwó tí wọ́n fi ń dáhùn ní ọ̀gbọ́n àdúgbò náà tó bá ń lọ sójú. Àwọn ẹgbẹ́ ìpè ṣé ìbùnú mọ̀kùn yẹn náà ni ó máa ń fi ìfà ní ṣùgbọ́n. Bẹ́ẹ̀ àtọ́ igbó máa ń fà sílẹ̀ gọ́ọ̀nà gbogbo gbà ọ́. Lẹ́bi máa ń fà kalẹ̀ gọ́ọ̀nà kò túmọ̀ سمعتني علي بن ابي طالب نعم السلام عليكم irú ẹni tí ẹ fún alápẹ̀lẹ̀ lẹ́kàn pé bí a ó ṣáájú yàn kí ẹ̀rọ kó wá sọ sí náà máa ní yíyá ó tó wá gbin ẹ̀rẹ̀ síyàn lọ́kàn síyàn lè já àmì lẹ́yìn rẹ̀. tó wá gbin ewé síyàn lọ́kàn látàrí bó ṣe ń pe àwọn ọmọ ìwé ìsàmì ara rẹ̀ máa máa bá wà. ó gbin ó gbin ẹ̀rẹ̀ táwọn èèyàn ti rẹ̀wẹ̀sì rẹ̀wẹ̀sì tètè rẹ̀wẹ̀sì. Gàkẹ́ Ògbómọ̀ṣọ́ bí fresh fún àwọn Yorùbá. Lẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ti ṣe àìsàn ti wádìí. Ẹ̀rọ ti wádìí. Òlàwá ti wẹ̀ sára. Ìrẹ̀wẹ̀sì ìrẹ̀wẹ̀sì ó pín ìrẹ̀wẹ̀sì ti lọ́kà yorùbá gidi nìyẹn ṣe yorùbá dẹ́ sọ tẹ́tẹ́ lọ́jọ́ bó ti tẹ́lẹ̀ àwọn sọ̀rọ̀ ìmáàmù tí orúkírun lẹ́yìn rẹ̀ ẹ̀ẹ́dẹ́rẹ́ yẹn máa ń kọ́gbọ́n èyí pé ọkàn máa tàtà kù ìgbà tí ìmáàmù sọ pé tẹ́mi àwòrán ọ̀hún máa tó bó lè jẹ́ sí ń gbà ní ìkí ló ìdá ó ti fẹ́ sọ ní manhamida ò ti pẹ́ ṣùgbọ́n ahọ́n rẹ̀ ò rí gbé ètò ìpàlà ìmàkà ni kí ni máa ń bá àwọn èèyàn púpọ̀ ṣe yọ ọ̀hàn sí ọ. ẹlòmíín sì wà tó ẹgbẹ́ oṣù mátíkálì kọ́ máa kankan ní irú wọn náà hàn bọ̀ sẹ́yìn bá gba ọ̀nà tá a fẹ́ wí. bàbá wọ́n fẹ́ kó sókè láti òkú ọ̀ ẹ̀yẹ kó wa kó ká máa wí láyé bá tí wọ́n tún wí. ọ̀sẹ̀ bí lè màn hamida ni pé bẹ́ẹ̀ ni ọmọ mi bí mi náà ti fẹ́ tètè wí nù ṣùgbọ́n hàn mí. sẹ̀rọ̀ kí ẹ máa pé ó ní excuse àbí ò lè excuse. so wọ́n á lọ pé bàbá tètè ti lè màn hamida ó ní ìrìnkèrè. lọ́kùnrin ọ̀sọ̀rọ̀ tí mo bí náà mamamama. ẹ̀rọ gbẹ́gbẹ́ àkọ́kọ́ ti yé láàárọ̀ yìí. àtúnyẹ yóò kọ́pọ́n lè yóò fi máa mà síwájú ká tó gbìyàn sí orí skéèlì wípé tó wí ọ̀dà àbí ọ̀dà. wọ́n nílò dánilẹ́kọ̀ọ́ báwo fi wuyẹ̀. ìgbésọ̀ bọ́ ẹni tí ń ṣe nǹkan tí ń ṣe síwájú àwọn àwọn èèyàn kọ́pì rẹ̀. ìgbà tí ìwọ ọba ti wá jẹ́ni tí ń ṣe kọ́pì ọ̀yẹ́ kí wọn náà máa ṣe kí ni ọmọ kọ́pì ẹ̀ fún mi.

lórí ìbéèrè ó ti dáadáa ní fún ọtún kí dáadáa ní fún ọtún láìláì àmọ́ tó bá kò béèrè pé ṣé dáadáa ní fún ọtún kí fún tó lọ sí ìdánwò táwọn tó wò béèrè báyìí ó ti dáadáa ní fún ọtún kí dáadáa ní fún ọtún kí láìláì àmọ́ fún tó lọ sí ìdánwò ṣe dáadáa ní bẹ́ẹ̀ tó fẹ́ máa yẹ sọ náà.

èyí kọ́ sọ máa gbàtọ́ lọ ọ̀wọ́ ẹni ìjọ àlejò rẹ̀ náà wí yẹ kó ti gbọ́ sí ìwọ náà gbọ́ sí ìwọ sáájú ọ̀wọ́ àwọn. ẹ sì rí bí àwọn tó ká sí àwọn àti àwọn bí a ti máa ti kàṣà àwọn tó ká sí àwọn àti àwọn òdòdó bí wọ́n ti máa sọ̀rọ̀ ẹgbẹ́ tó káwọn náà máa lọ wọ́ ọ̀pọ̀ kódà máa bẹ̀rẹ̀ rẹ̀ ìmọ̀ mi nìyí kódà tó máa.